وسلم تسليما كثيرا عما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واتقوا يوما ترجعون إلى الله واتقوا يوم الأول في القبور إما خيرا وإما شرا عباد الله قال أبو درداء رضي الله عنه من أكثر ذكر الموت قل فرعه وقل حسده قال إمام أحمد بن حنبل رحمه الله إذا ذكرت الموت حان علي كل شيء من أمر الدنيا وإنما هو طعام دون طعام ولباس دون لباس وإنما أيام قلاقل وقال الحسن البصري رحمه الله ما أكثر عبد ذكر الموت إلا رؤي ذلك في عمله ولا طال عمل عبدي قط إلا اتاه العمل وقال فضح الموت الدنيا ولم يتركوا لذي لب فرحا وقال ابن عجلان رحمه الله من جعل لموت نصب عينيه لم يبالي يذيق الدنيا ولا بسعتها وقال سفيان الثوري رحمه الله كفى بكثرة الموت زهدا في الدنيا ومغضبا في الآخرة وقال الأوزاعي رحمه الله من أكثر ذكر الموت كفاه اليسير وقال يحيى بن معاذ رحمه الله رحمة واسعة من أكثر ذكر الموت لم يمت قبل أجله ويدخل عليه ثلاث خصال من الخير أولها المبادرة إلى التوبة الثاني القناعة برزق يسير الثالث النشاط في العبادة عباد الله قال لحافظ ابن رجب رحمه الله فالإكثار من ذكر الموت فوائد منها أنه يحث على الاستعداد له قبل نزوله ويقصر العمل ويرضى بالقليل من الرزق ويزهد في الدنيا ويرغب في الآخرة ويهون مصاحب الدنيا ويمنع من الأشر والفطر وتوسع في لذات الدنيا عباد الله فالموت نهاية كل حي لا محالة قال الله تعالى إنك ميت وإنه ميتون ولا حاول ولو حاول الإنسان الفرار منه فإن فإنه لم يستطع ذلك لذلك قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم قل إن لموت الذي تفرون منه فإنه ملاقيكم فالموت سيأتي آجلا أو آجلا ولو كان للإنسان في أشد الحدود أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة عباد الله فطوبى لمن كان الموت ذاكرا وله عاملا لم تشكله الدنيا عن الاستعداد له قال أبو الدرداء كفى بالموت واعظة وكفى بالدهر مفرقة اليوم في الدور وغدا في القبور يا أمة الإسلام هيحة الموت عظيمة ومصاب الموت عليم فالعظماء والأمراء والملوك والأطباء والأقوياء والضعفاء لا يخشون أمرا أعظم من الموت فكلهم فكلهم يستلمون للموت عباد الله بالله عليكم كم عرفنا من العظماء والرؤساء كم من الشيب والشباب كانوا معنا في الأيام الماضية أين ذهبوا وكيف ذهبوا ومتى ذهبوا إلى ما ذهبوا أيها المسلم ذهبوا إلى قبورهم جاء جبريل عليه السلام إلى النبي صلى الله عليه وسلم فقال فقال في موعظة بليغة عظيمة يا محمد إش ما شئت فإنك ميت واعمل ما شئت فإنك مجزئ به واحبب ما شئت فإنك مفارقة صححه على الباري والله إن للعمر أياما وإن للحياة نهاية ولا ندري والله متى ينقضي العمر ومتى تبلغ الحياة نهايتها وما تدري نفس بأي أرض تموت إن الله وما تدري نفس بأي أرض تموت إن الله عليم قدير عباد الله اعلموا أن الموت يأتي بغتة لذلك قال عبد الله بن مسعود رضي الله عنه الموت يأتي بغتة فمن يزرع خيرا يوشك أن يحصد رغبه ومن يزرع شرا يوشك أن يحصر ندامه ولكل زارع مثل ولكل زارع مثل ما زرع أتاكم الله بارك ọba tó tó ọpẹ́ gbà ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tó ṣe pé òun ló dá ikú òun náà ló sì dá ààyè ó wa ká máa ṣẹ̀mí ó sì dá wa kó ṣe pé àtúní sẹ̀mí ọlọ́run ọba mẹ́lẹ́ wá fún wa láti fi ṣe àdánwò fún ẹnì kọ̀ọ̀kan wa ni tálẹ́ni tó ṣe pé iṣẹ́ rẹ̀ dáa nínú wa ẹni tíṣẹ́ rẹ̀ bá dáa nílé ayé ó kú oríire ẹni tíṣẹ́ rẹ̀ bá kún díẹ̀ káàtó àbámọ̀ ọkọ̀ wáyé yọ máa bẹ fún léyìí tí ó sì ṣe ṣe má ọlọ́run bá jọ yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ẹ̀mí ni ó ikú wò bákan náà sọ fún wa nínú ọ̀rọ̀ míì pé eré ànábì sọ fáwọn èèyàn wípé ikú tẹ̀ ń sá fún yẹn ẹ padà lọ sí kòńgẹ́ rẹ̀ ni o òun kálukú yín yóò ti wá jábọ̀ ohun tó gbélé ayé ṣe ọ̀sẹ́ni tí ìjọsìn tọ́ lódodo àfi ọlọ́run bọba aláà asóni kò sórógún fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ẹgbùsùn ọlọ́run bá ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá sí ní pẹ̀lú ẹni tó yẹ pé ń sọ nínú ọ̀kẹ́ náà rẹ̀ báyìí pé ẹ̀yin èèyàn mi ẹ pọ̀ lẹ́ni tí ó máa rántí ẹni tí ń fọ́lé adùn ẹni tó ṣe pé nígbà tó bá dé a máa dunnú lọ́wọ́ yọ́fẹ̀ fi ìbànújẹ́ síbẹ̀ ẹni tó ṣe pé nígbà tó bá dé ẹni tí wọ́n ní ọwọ́ àmọ́ náà ni ó mú ó ó lè mọ́ rẹ̀ ó lè mọ́ lejò ó lè mọ́ nílé ẹni tá ń pè bẹ́ẹ̀ ni àlèmọ́wù ikú èyí tó ṣe pé kò sẹ́nì kankan tọ́wọ́ á jẹ́ pé ó borí ikú pé kò ní ikú láíláí nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam pé máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ ara léra ń sọ ábẹ́rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápá àwọn tá a jẹ́ ìṣàn ọlọ́run ọba ẹjá bẹ̀rọ ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti gbangba ẹ sì já pàdé ọjọ́ kan tẹ́mi àti yín láàṣẹ ìpadà lọ́ọ̀dọ̀ olúwa wa ìwọ̀n tá a bá gbélé ayé ṣe á lọ rẹ̀ pàdé ọjọ́ kan èyí tó ṣe pé ẹrú yọ́ máa lé ṣe ń jí ayé náà lòun fẹ́ jí ni kò ní mọ̀ pé inú sàárè lòun bára òun gẹ́gẹ́ bí Muhammad sallallahu alaihi ṣe wa wọ́n máa gbé òkú sínú sàárè nígbà tí àwọn tí wọ́n bá yẹ̀yìn padà bá yẹ̀yìn padà tá ìgbóhùn ẹsẹ̀ wọn lò wọ́n máa gbọ́ ni wọ́n dẹ̀ mi padà sára rẹ̀ yóò fi ìdè bó ti máa ń dìde lórílẹ̀ ayé ṣùgbọ́n eléyìí ò ní ṣe ṣe fún eléyìí ni ó fi wá mọ̀ pé àsóhun ti kú ó tó di pé àwọn ọmọ ń kára tilẹ̀ kí wọ́n padà yọ sí ẹni tọ́lọ́n bàbá ní pé kí ọjà sí oore fún kíkọ́ ọjà sí oore fún ohun tí ń bẹ nínú sàárè yóò rọrùn fún èyí tó ń bẹ lẹ́yìn sàárè ò tún rọrùn fún jù bẹ́ẹ̀ lọ ẹni tọ́lọ́ bá ní pé kí ikú rẹ̀ ó má rọrùn ohun tí wọ́n bá pàdé nínú sàárè lágbára àti ohun tá a tún lọ́gbára nínú sàárè tó bá pàdé yìí àtúntú fúyẹ́ nínú ohun tó pé yóò tún bá lẹ́yìn sàárè ẹni tọ́lọ́ bá jẹ́ pé ó jẹ́ kíkú ó jẹ́ rere fún ó dúpẹ́ ẹni tí ikú bá jẹ́ aburú fún òun ló dá àwọn ara rẹ̀ òun ni òsínlọ́hún bó ti yẹ kó sílọ́hún ó fi padà di pé ikú wá lẹ́nu tí ó jẹ́ fún àwọn tá a jẹ́ òsìn ọlọ́run àwọn sàláfù wa wọ́n kìlọ̀ títí nípa ọ̀rọ̀ ọkú wọ́n sì ń sọ fún wa pé ká múra dé lójijì ní òdì ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ wọn tí wọ́n fi ń sọ nípa kúkú wa gbogbo àwọn tá à ń sọ yìí gbogbo wọn ní wọn ti lọ bọ́ lọ́hùn ṣùgbọ́n gbà wọn bẹ lórílẹ̀ ayé ọ̀rọ̀ wọn ọ̀tán àwọn ò láyé mọ́ báyìí àsìkò táwọn náà ń sọ̀rọ̀ yìí wọ́n ń bẹ lórílẹ̀ ayé ṣùgbọ́n wọ́n rán wa létí pé ká múra lẹ̀ dékú kó tó di pé yóò dé àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí ikú ó ti wá mú àwọn lọ nínú wọn làwọn sàábẹ́ ànábíwá Muhammad sallallahu alaihi wasallam nínú wọn náà làwọn tàbí'in nínú wọn náà làwọn tàbí tàbí'in wa tàbí'ihim àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn àfọwọ́ Abu nínú àwọn sàábẹ́ ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ni ọ sọ fún wa báyìí pé mani aftara dikral maut ẹni yóò sọ báyìí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ní máa rìn ti ikú lóòrèkóòrè ọ̀là fari òhò irú ẹni bẹ́ẹ̀ ìdùnnú rẹ̀ ó kéré wọ̀kọ́là ee èéṣà rẹ̀ ní oṣù kéré nínú ọ̀rọ̀ yìí agbọ́yé ń bẹ̀ pé ẹni tí ẹ bá pọ̀ jù ń dunnú jù lórílẹ̀ ayé yìí ẹ kíyèsí kò sí ikú ni tọ́ba rántí ikú ìdùnnú rẹ̀ níwọ̀n ọ̀bá yóò ṣe. bákan náà tẹ́bárẹ́ nìkan tó yẹ pé ń ṣe kéèta ń ṣe kéèta ẹnìkan tẹ́ni má ní ń bẹ pẹ̀lú ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹ kíyèsí pé ọjẹ́ nìkan tó ṣe pé èèyàn ti ikú ni ẹni tí bá máa rántí ikú nínú kẹjọ ọ̀rọ̀ àfọ àbúdàdá ìdálé lórí òun náà ní pé nǹkan méjì yọ máa bẹ fún ìdùnnú rẹ̀ ọmọ níwọ̀n ọba bákan náà ìmáa ṣe kéèta tẹ́ni má ní rẹ̀ yóò kéré púpọ̀ torí pé ogun yòówù tá a bá rí á ní á padà dálẹ̀ níjọ́ kan náà ni èyí abá sí náà ti wá èyí ọba sẹ́kùn tẹ̀lé ẹlẹ́ni ni. àfọwọ́ ahmed bin hanbal àwọn náà sàlàyé fún wa pé ìdáàdà káwùtúlì mọ́wùtà mọ́mọ́ ahmed bin hanbal ìmọ̀ọ́mù kẹrin nínú àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin àwa mùsùlùmí tó ṣe pé àfáà yìí wọ́n kú ní 241 wọ́n sàlàyé fún wa pé ìdáàdà káwùtúlì mọ́wùtà táwọn bá retí ha ni aláyà kò lè ṣe ìnà amúrí dúnìyà níṣẹ́ ni pe gbogbo nǹkan ni o kéré lójú àwọn nínú gbogbo ohun tí ń bẹ lórílẹ̀ ayé yìí jọjọ torí pé wà nínú ọmọ òhúwa tọ̀ àmúdú nà tọ̀ à ikú tá wí bá ti kú tán oúnjẹ tó o èyí tá ń jẹ ń bí ohun téèyàn máa ló wọn wọ̀ lásọ ọyàtọ̀ sásọ ilé ayé tá bá ń bẹ ilé ayé ọjọ́ tá rí á lò wà ní ẹ̀mọ ayé mú kọlá ọjọ́ kékeré níwọ̀n ọ̀bá ni kódà téèyàn lo ẹgbẹ̀rún ọdún láyé àfi bíi ká ní kò ju ìgbà tá a ti kásùbà àdìgbà tó mú rẹ̀ lọ àfáwọn asánì bá torí sọ báyìí pé mà á sàrò abdulkiri limau ẹrú sì kí òun ní máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ ìlà òru yàdá lè kàfé àmàlẹ́ àṣekẹ́rí níbi iṣẹ́ rẹ̀ tí bá ń ṣe níbi iṣẹ́ rẹ̀ yọ hàn pé lódodo ẹnìyàn rẹ̀ ti kú ọ̀là tọ́lá amọ̀lá abidjan kọ́t ìlà àṣẹ alhamel ẹnì kí o sì ní jẹ́ nìkan tó yẹ pé iṣẹ́ rẹ̀ gùn lágùjù àsìkò ṣe pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn aburú ọ̀padà pọ̀ nínú iṣẹ́ náà níkẹyìn wa padà sọ fún wa pé ikú òun lọ jẹ́ nìkan tó yẹ pé gbogbo adùn ilé ayé yìí ọba wa bàá jẹ́ pátápátá fálàmù yẹ́tùrùkù ládàálùpì faraha débi pé ikú kò fi ilẹ̀ fún lákàyè èèyàn kò fàkókò ilẹ̀ fún lákàyè èèyàn láti jẹ́ kókò máa dínú nínú ilé ayé yìí ìwọ̀nba àdùnnú wa ó kéré púpọ̀ jọjọ nínú ilé ayé wa yìí àwọn tá a jẹ́ òsàn ọlọ́run bákan náà ni àfa wa àbú àjìláàn ọlọ́run kọ́ bá yọ ní sùn wọ́n ní pé mọ̀ ń já alálẹ́ máa nasaba àyìnlẹ́yìn lámì yorùbá ni yòdì kò dúnìyà wàlá bi sàáfìhà wọ́n ní pé gbogbo ẹni yóò tó bá fi ikú sí ojú rẹ̀ pé lójijì níkú lè dé irú ẹni bẹ́ẹ̀ ilé ayé yìí ní fún wọn rárá bákan náà ìpọ̀sẹ̀sẹ̀ rẹ̀ nílé ayé yóò mọ̀ níwọ̀nba àfàwà sọfìyánù sàwòrì sọfìyánù sàwòrì àwọn náà sàlàyé fún wa pé káfà bí kẹsìrọ̀tì ni mọ́wó ti zùdá ìdúníyà òmùrọ̀ bàbá fèlè àhírà ó ti tó fún wa ó ti tó fún ọmọ ẹ̀dá tí bá máa ń rántí ní ikú lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ayé sá o kọ́mọ jẹta yọ ọjọ́ òun lójú o tí bá ti ń rántí ikú lọ́pọ̀lọpọ̀ ìráyé sá ọ̀rọ̀ òun fún nílé ayé ọjọ́ kẹyìn ni ó sì máa lé ohun tí ó dé bá lọ́dọ̀ ọlọ́run àfọwọ́ àwòzáì àwọn náà kìlọ̀ nípa ọ̀rọ̀ ọkú pé kámúra léde wọ́n ní pé mo ní akitara díkọ́ limaut kàfá olíyẹsẹ̀ ẹni yóò tọ́ ẹ pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ní máa ń rántí ikú nǹkan bí ó tó o tí túmọ̀ sí pé ẹni tí ọ̀bá rẹ̀ ti kú ní ọmọ àwá pọ̀pọ̀ pọ̀pọ̀ ọlọ́run bá ní pé alẹ́hàákúnmọ́ takaso hátà zódùtò mọ̀lẹ́mọ̀ kọ́ọ̀bẹ̀ ẹ̀yin èèyàn ẹ̀ máa wá pọ̀pọ̀ pọ̀pọ̀ ní o títí tí ó ń kálukú yóò fi bọ̀ sí àsàrí wò àfáwà ọ̀sá ń sọ pé mọ̀ ní áṣítàrà sí kí ó lè máwù ẹni yóò tọ́ wáyé pé bóyá bá máa ń rántí ikú lọ́pọ̀lọpọ̀ àfá ó ìwọ̀nba díẹ̀ tó bá rí ilé ayé yóò sì tó torí bọ́mọ̀ pé bó bá ṣe pọ̀ sí lòun ó sì sì sí rẹ̀ sí níwájú ọlọ́run àfáwà Yahya bun Ma'an àwọn náà já sọ́rọ̀ yìí tọ́lọ̀ tó bá yọnu sí wọn wọ́n ní pé mọ̀ ní afẹ́rọ̀ ìdíkàrún mọ́ọ̀t ẹni yóò tó bá pé bá máa ń retí ikú lọ́pọ̀lọpọ̀ lámúyẹ mùtùkọ́bìlà ajalè irú ẹni bí ò ní kú ó tó di pé àkókò yóò tó tọ́rọ àwọn kan bẹ nílé ayé yìí wọ́n ti kú sára kó tó di pákókò wọn tó àlàáfíà lè ti lọ àwọn nǹkan tí yẹn máa fi gbádùn ilé ayé ó lè ti lọ irú wọn ti máa bẹ̀rù wọn ti máa bẹ kúkú fúnra wọn ó dà àwọn fámìlì wọn ti máa tọrọ kúlé wọn lórí àfọwọ́ yáyá búnú màá ti wá sọ báyìí pé mọ̀ ní akitara ọdẹ tọ́lì mọ́wù ẹni yóò sọ báyìí pé bá máa ń retí ikú lọ́pọ̀lọpọ̀ lámúyẹ mọ́tò pọ́pìlà ajálẹ̀ irú ẹni bí ò ní kú síwájú pápá orúkọ rẹ̀ òtótó yẹ́dùkúlọ̀ alẹ́ ìsàlẹ̀ kìsọ́ọ̀lù mìíràn lọ́kọ̀ yìí wọ́n lórí mẹ́ta tó ti wá jẹ́rú ẹni bẹ́ẹ̀ orí alákọ̀ọ́kọ́ al-mubadara ila at-tawbah wọ́n ní wẹ́ẹ́ níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀pá ni máa wá tuntun bá lọ sọ́dọ̀ ọlọ́run torí pé wọ́n mọ̀ pé eh, bóyá lòun èdè ọ̀la bóyá lòun èdè ọ̀lẹ́ bóyá lòun èè mọ́jú yóò máa bẹ lórí ẹ̀mí rẹ̀ lóòrèkóòrè nígbàkúùgbà tó ti ṣẹ lọ́hun yóò tètè máa ronú kúwàdà lọ́ọ̀dọ̀ ọlọ́run tó kọ́ yóò ní ayọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ kò ní máa nẹ̀gà wo tẹni ẹlẹ́ni torí gbọ́mọ̀ pé wọn ọba tọ́lọ́wọ́n bá ṣe fóun yìí ìhun tọ́lọ́wọ́n bá mọ̀pọ̀ yẹ̀ wọ̀n ni ẹlẹ́ẹ̀kẹta àmẹ̀ṣẹ́ àtúkílé ní báyìí irú ẹni bí ọjà fáfá láti lọ síbi ìjọsìn ọlọ́run kò ní kọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ò ní kọ́lẹ̀ láti ṣe ìjọsìn fún ọlọ́run ọba àwọn tá a jẹ́ òsìn ọlọ́run àfa àwọn àlẹ́ háfẹ́dọ́ mi àrájà wọ́n sọ̀rọ̀ ìfọ̀ pé pípa máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ èyí tó ṣe pé àwọn tó ṣáájú wa lọ́fẹ́ jẹ́ àmà rántí ikú lọ́pọ̀lọpọ̀ àwọn àǹfààní bẹ́ẹ̀ o àwọn tá a jẹ́ mùsùlùmí nínú rẹ̀ òun náà ni pé tá a bá rántí ikú lọ́pọ̀lọpọ̀ yóò jẹ́ nǹkan tó ṣe pé a lè máa múra lẹ́dẹ̀ẹ́ síwájú kíkó tó dé kò sì sọ́nà kẹta fẹ́ fi múra lẹ́dẹ̀ẹ́ kú túpà máa ti ṣe olóore lọ wọ́n ní bákan náà nínú oore tí ń bẹ́ẹ̀ bí kéèyàn máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ òun náà ni pé èyí ó máa mọ̀ pé báyìí yóò pé wọn lò sẹ́mi ayé tó nílé ayé yìí ọba díẹ̀ náà ni wọ́n padà jẹ́ nígbà tí bá kó ń bẹ́ẹ̀ èyí ó tiẹ̀ máa wò ó pé tí mo tiẹ̀ gbalé ayé yìí kọjá ara bí ọ̀rọ̀ ilé ayé dà gẹ́gẹ́ bí ẹni ó sùn tó ṣe pé ó láti alẹ́ ọwọ́ kò rántí yókù mọ́ bẹ́ẹ̀ làpèjúwe ilé ayé wa tá ń lò yìí bí àlá ni ó ṣe rí nígbà tá a bá dénú sàárè lápadà máa rí pé ha àsálà ní tiẹ̀ ńlá látijọ́ yìí àsálà ní tiẹ̀ ńlá bí mo ṣe ń lo gbogbo tẹ̀mí ayé mi yìí àsálà ni bí àlá ni ó jọ bá a ṣe ń lo ilé ayé yìí ìhun tí ó wá jẹ́ àmọ̀dájú gangan nínú sàárè àtijọ́ gbèdà lòkè yàrá wọ́n ní bá kanẹ̀ nínú oore èyí tó máa bẹ̀rẹ̀ ń jẹ́ pé máa ń retí ikú lọ́pọ̀lọpọ̀ wọ̀yọ́gùdọ̀ bìdẹ̀ pàlí ìlú mìíràn rẹ̀ wọ́n ní wẹ́ẹ̀ níbẹ̀ yọ yọnu sí arísìkí tó kéré èyí tọ́lọ̀ bá bá jogún fún báyìí yóò káyé sí kí yóò ṣe kéré tó ìṣe ni yọ yọnu sí torí pọ́ mọ̀ pé tó bá pọ̀ náà wàhálà ọ̀pọ̀ lórí bó lòwó ṣe lò ó bákan náà irú ẹni tí bá ń rántí ikú lọ́pọ̀lọpọ̀ òye zíadó fi dúnìyà irú wọn máa ń ráyé sá ayé yóò ní bàbá lẹ́mí wọn tí wọn lọ́n bàbá pín sọ́dọ̀ wọn ìṣe ni wọn ò jòkó tó àwọn èyí ọba tó fẹ́ ju ìgbàgbọ́ wọn lọ wọn á tún tì í dànù pé kó má kó bá òun àwọn bákan náà nínú orí tó tún máa bẹ fún wọn ni pé wọ̀yá rúgbọ́ bó fi lẹ́ àkẹ́rà wọ́n máa wá rìn kẹ́ dáadáa ní ọjọ́ kẹyìn lọ́dọ̀ ọlọ́run bọ́ba lẹ́kẹ́ ọláwọ̀yà òun mọ̀ sọ ibò dúníyà gbogbo àdẹ́wò yóò tọ́ bá tún wà ń rí ilé ayé ẹtí bá máa ń rántí fún lọ́pọ̀lọpọ̀ àwọn àdẹ́wò yóò kéré lójú ẹ̀ torí pọ́ mọ̀ pé ohun tí ń bẹ gbogbo àdẹ́wò yóò bá yóò tóbi lórí ilé ayé yìí kékeré ni wọ́n o tayọ ohun téèyàn bá pàdé nù sàárè tayọ ohun téèyàn bá pàdé lọ́jọ́ gbẹdàlùkì yàrá mà irú àwọn ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá inú wọn tí wọ́n máa bẹ fún ọ ni pé wọ́n jìnà sí láti máa taburú fáwọn èèyàn bákan náà wọ́n jìnà sí máa rin ìrìn táǹkù táǹkù bákan náà irú wọn wọn ò ní máa gbégbé sí ayé gbẹndẹmúkẹ́ lápọ̀jù látara pé ilé ayé wọn tí wọ́n ń lò wọ́n mọ̀ pé ọjà làwọn wà àwọn padà rí lé níjọ́ka àwọn tá a jẹ́ sàn ọlọ́run falimọ́tò ni háyà tó kó lè hajj làmàhálà ikú òun ló pín gbogbo ẹni yóò ti ń sẹ̀mí ọ̀sọ́ ní àbáyọ fún èmi òkú ìwọ ní òkú wọ́n dẹ́rù ikú bá anábíwa muhammad sallallahu alaihi wasallam anábíwa muhammad sallallahu alaihi wasallam lágbà tó wà pẹ̀lú àwọn kèfèrí wọ́n dẹ́rù ikú pàápàá wọn pa àwọn gbẹ̀mí à ó jẹ́ kọ́lọ́wọ́n bọ́ padà sọ fún anábíwa muhammad sallallahu alaihi wasallam nínú suratu zumar pé innaka mayyitun wa innahum mayyitun eré anábíwa padà kù àwọn tí wọ́n sì ń dẹ́rù kú bọ́ náà àwọn náà padà kú o kò tí ò ní kú nù yín ó dà ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó rọ́ ní àbáyọ láti sá fúkú ni àbá ṣùgbọ́n kò sọ ní àbáyọ fúkú rárá gbogbo bí yóò ta bá láàṣà lọ àápàdé ẹ̀ náà ni o ọlọ́run bá ní pé rí ànẹ́bí sọ fáwọn gbogbo wọn láàkú tijoye tijoye tọbatọba bẹ̀ tolówó tolówó tọlọ́rọ̀ tọlọrọ taláìní talágbára talágbára tólòsì tólòsì tọ́lẹ́tọ́lẹ́ tọkùnrin tọkùnrin àti tobìnrin tobìnrin lájọ òkú kò sẹ́ni tí ó gbélé ayé yìí tí ò ní padà ayé kan tún àti àjílá wa ó kú tàwọn míì sì sùn síwájú ohun tá a máa bẹ̀lọ́wọ̀n bá ní pé kọ́lọ̀ bọ́ba lè kẹ́ ọlá kó fún wa lẹ́mi tó gún ó sì jẹ́ ká gbélé ayé ṣe tọba ìpé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọba ìpé nǹkan tán bá ń bẹ fún láti yẹ ikú ni bàbá yẹ o ọlọ́run bá ní pé àyìn náà máa tẹkú nu yòdìrí kò mọ̀lẹ̀mọ̀ ibi yòówù tẹ bá wà ikú ṣe kò ń gẹ̀ yín o wọ̀lá ó kún tún fi ìbòrò jẹ mọ̀ṣẹ̀ yáda kódà kẹ wà nínú ihò inú ihò lẹ̀ tọ́wá dúdú pírímù ikú ọwà bà yín níbẹ̀ àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ah mọ́ndàlá o fún gbogbo ẹni yòówù tó bá rí ikú tó ṣe pé tíkú bá ti ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ikú máa ń jẹ́ ìrètí fún kí sì máa fi ń ṣiṣẹ́ olóore lọ́pọ̀lọpọ̀ mo fi ọkú oríire wọ́n máa fi ọkú oríire wọ́n tó jẹ́ kí ìbísí ilé ayé ìtàwọn èèyàn bísí káràkátà ájẹ́ ámú tí ò jẹ́ wọ́n sin lọ́hun ọlọ́run ọba òjò ọkọ lùwọ́ òun sin lọ́hun bá pẹ̀lú gbàgbà rẹ̀ ṣe mọ́ mo fọ ọkú oríire o ah òfò àti àdánù fún ẹni tó ṣe pé ilé ayé yọ bàbára rẹ̀ gbogbo ohun tó yẹ kó dé bá lọ́jọ́ ìwé àlòkè yá mà ọ̀ká fún kódà ìṣèdí tún sọ nísọ lẹ́nu pé ẹni ayé bá yẹ iná lọ́rán yẹ tí ọmọ pé ẹni ọba ṣèjọsìn láyé òun náà lọ́rán yẹ o gbogbo ẹni yóò tí òbí ètò ìṣèjọsìn lórílẹ̀ ayé yìí ìrọ̀ ẹni bẹ́ẹ̀ tọ́wọ́ ajẹ́ kó bísì fún àlámọ̀rí ilé ayé kò pèsè lẹ̀ déhun tí ọlọ́ọ̀bá jẹ́ wílàlùkì yá máa tọ́ba bára rẹ̀ nínú sàárè yóò máa sọ fọ́lọ́run bá péré ọlọ́run dákúnjẹ́ ń padà wórílẹ̀ ayé wọ̀láwó ká nàbì sájídà kí ń wá hídà ó dà kó ṣe pé ìforíbalẹ̀ ọ̀kan ṣoṣo lóòjẹ́ ń wá ṣe léyìí tí wọ́n sì máa sọ fún pé àyíháyàtà àyíháyàtà kò lè ṣẹlẹ̀ mọ́ o ti lọ àwọn àtàjẹ́ òsìn ọlọ́run ọba àfọ Abu Darda ó ní pé káfà àbèlè mọ́ ti wà àyíndọ̀ ikú ti tó níwàásí fún gbogbo wa ikú ó ti tó níwàásí ó fún gbogbo wa bẹ́ẹ̀nìkan ọba bára pé bóyá nìkan bẹ tí ò ní kú ni ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ni ọ̀yẹ́ kó kù ṣùgbọ́n torí wọ́n wá fún pé kọ́ sẹ́sà nínú fẹ́nu méjì wọ́n rẹ́ jìbìrì lù sí ipe rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam nínú kọ́ ọmọ agbáyé lọ kọ́ ọmọ kù láíláí láyé parẹ́ àti kọ́ ọmọ àbọ̀wádọ̀ ọlọ́run ọba eré ànábì mú ka ànábì sì mú èyí tó mú ọwọ́ gbé ọ̀rọ̀ sọ́dọ̀ àwọn sàábé rẹ̀ ọwọ́ agbé wá lọ ní àtẹ̀lò èdè wípé kí lẹ fẹ́ sọ nípa arákùnrin kan tí wọ́n ní ọ̀sẹ̀ sáà pé kọ́ máa gbáyé lọ gbére àbí kọ́ máa bọ̀ wá lọ́dọ̀ ọlọ́run èwo lẹ fẹ́ ó mú níṣẹ́ ni gbogbo àwọn èèyàn ni wọ́n sọ pé àwọn tó wọ́n máa gbáyé lọ gbére ní àfa ọba pé nìkan lọ sàlàyé pé tó bá yẹ pé ikú lọ bá wúlò fún tọ̀hún fún kú ni o níkẹyìn ọ̀pẹ́ kò jìnnà ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló fayé lẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tàbí rí i pé àtàlẹ́bí ń pòwe fáwọn ni ikú tó ọfẹ́ wa mú ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó sì padà mú ànẹ́bí lọ àfọwà búdà dá sọ pé káfà bíi ni mo ti wà ìdọ̀ ikú ti tó níwà tí ó tí ẹ bá ṣe kú ni àwọn yóò bá sí nítumọ̀ kẹ́kẹ́ láwùjọ àwọn tó já wọn tó já wọn bá bá bá bá bá bá bá bá bá bá bá bá bá bá wá ń bẹ tí wọ́n ti lórílẹ̀ ayé yìí bí wọ́n ṣe pọ̀ tó àwọn ò tiẹ̀ ní nítumọ̀ rárá ṣùgbọ́n báwọn tẹ́ ń kú làwọn ẹni tí tẹ̀lé wọn ń sú sókè báwọn tó sú sókè náà ṣe padà padà sọ́dọ̀ ọlọ́run àwọn tó tẹ̀lé wọn náà sú sókè báwọn tó sú sókè náà ṣe padà lọ́dọ̀ ọlọ́run àwọn tó tẹ̀lé wọn sú sókè à ń sún fúnra wa ni ló ń kálukú wa náà fi dé ayé tá a dé lónìí bó ń kálukú wa náà ṣe wà yìí à ń gbúrò pé wọ́n bímọ pé wọ́n ọmọ o yálà ìwọ ló bí ni èmi mo bí ni gbogbo ohun tá ń bí yẹn àwọn ni wọ́n padà máa láyé yìí lọ àwa náà àwọn kan wọ́n sún fáwa táwa náà fi débi táwa yìí àwa náà padà sún fáwọn kan ní táwọn kan náà padà máa lo orílẹ̀ ayé nígbà táwa náà bá tún sí mọ́ kọ́wa tó di pápó níbẹ̀ ẹjẹ́ ajé kó jẹ́ pé kú jẹ́ wà sí fún wa gẹ́gẹ́ bí àfa àbúdà dá ti sọ pé káfa abẹ́lẹ̀ mọ́ ti wà nígbà ikú ti tó níwà sí fẹ́dúkọ̀ ọ̀kẹ́ wa pé báyìí yóò fò gbélé ayé tó ọ padà kú jọ kan náà ni gbogbo làlàkókó bẹ̀bẹ̀ rẹ gbogbo òní gbà òní gbà gbogbo yín rí pé mo fojú yín rí nǹkan mo fojú yín rí màá bọ́ ọ padà fàyè lẹ̀ níjọ́ kan náà ni wàkàfà bíi dáhìrì mùfàrọ́kọ̀ ó ti tó fúnlé ayé yìí nípa pé òpin ìyá ó pè mí àti ẹ pẹ̀lú ilé ayé yìí àjọ níjọ́ kan tá a ní mọ́ àwọn míì náà ni wọ́n máa gbé bẹ́ẹ̀ àwa lásìkò báyìí táwọn sì ń papòdà náà wọn sí àwọn náà jọ gbé báwa náà ṣe dábàá àwọn ọ̀kẹ́ tán gorí ayé lẹ̀ àwọn ọ̀kẹ́ náà wọ́n darò tiwa náà o àlìyàwó mo fi dùn ó wọ̀gádá fi ló kó bọ̀ à ń bẹ lórí ayé lónìí nígbà ọba dọ̀la àwa náà máa lọ gbénu sàárè àwọn tí bẹnu sàárè ti gbáyé yìí lánàá àwọn ni wọ́n ń bẹnu sàárè lónìí àwa ń bẹ lórí ayé yìí sallallahu alaihi wasallam ikú ọ̀rọ̀ ńlá ni o ikú àdẹ́wò ńlá ni ikú ìnira ńlá tó tó sí àwọn èèyàn tàǹtàǹtà wọ́n ṣe tó ikú mú wọn lọ tí wọ́n tiẹ̀ nítumọ̀ rárá ó dẹ̀ lómi ń bẹ ikú kékeré lọ rafá tí wọ́n tiẹ̀ lérò kó lè bábẹ́ lọ báyìí yóò kó ṣe kàǹkà tó àwọn tó jẹ́ àwọn ọlọ́lá ọlọ́lá ọlọ́lá ọlọ́lá àwọn tó jẹ́ àwọn olórí olórí olórí olórí àwọn ọba ọba ọba ọba ọba ọba ikú mú gbogbo wọn lọ kódà dókítà tí ń wó yẹn sẹ̀ àìmọye wọn ni wọ́n ti lọ ọ̀dọ̀ ọlọ́run o àwọn alágbára ilé ayé àwọn dà ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ àwọn ọ̀lẹ náà ń kọ́ gbogbo wọn ni wọ́n ti lọ bọ́ lọ́run àwa dẹ̀ ń bẹ lórílẹ̀ ayé yìí ọ̀wá sí bá a wà lórílẹ̀ ayé yìí kò sí ìtẹ́tẹ́ tí ó ti ń dẹ́rù ba gbogbo wa tọ́ta yọ o tọ́ba ìpẹ́ nìkan lè ṣe tí òfin ní kú ni olówó ni ọ̀bá fowó ra kú nígbà kó wọn má kú mọ́ ṣùgbọ́n báyìí ó kówó olówó ọ̀pọ̀ tó òrí kúrò àwọn gbogbo wa la sọ ní ìtì ara wa fókú nígbà tí kú bá wá dé wá bẹ ní kọ̀ọ̀kan wa àwa tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ikú ní àwọn sígínà àwọn sáìn tí máa ń sẹ́ǹdì àwọn ọ̀rẹ́ ń sẹ́ tí máa ń sọ́lọ́ máa ní kọ́ máa sẹ́ǹdì sẹ́ǹdì kọ̀ọ̀kan wa lẹ́lẹ́sẹẹsẹ táàfù máa mọ̀ pé ikú ń tó bọ́ nínú rẹ̀ láàárẹ̀ wà bá rẹ̀ bá dé tíyẹn lálàáfíà padà èyẹ tààtùnú bálákùnmọ́tún jẹ́ oyé wa pé òun bọ́ nínú rẹ̀ láàárẹ̀ wà bẹ́ẹ̀ nínú rẹ̀ òun náà ni kéèyàn ní àwọn àdánwò nínú sin ara tó yẹ pé òun náà rò papọ̀ mọ́ àárẹ̀ ṣùgbọ́n ó jẹ́ pé àdánwò lòun bíi kójú ọfọ́ bíi ké tí ó di bíi kí lákáyọ̀ lọ àmì lọ́jọ́ o tí mọ́lákùn mo sọ pé mò ń bọ̀ ìdé nínú àwọn àmì tí máa ń mú sẹ́dí kọ̀ọ̀kan ẹni ọba dáyé àyè yìí o ewu orí tí yẹn bá ti ń wo ewu tó ti nírú funfun lórí tàbí nírúgbà máa mọ̀ pé mọ́lákù mo ti ti wá sálámọ̀ sí yẹn pé mò ń bọ̀ sẹ́ àwọn àkókò fẹ́ ní gbogbo ẹ fi dúdú tí ò sí funfun bẹ̀ rárá ìdé funfun tí funfun ti wà ń bẹ̀ yẹn àmì ló jẹ́ pé mọ́lákù mo ti ti wá ìsì ti ń sọ fún wa pé ká máa múra lẹ̀ à ń bọ̀ àwọn tá a jẹ́ sọ ọlọ́run hmm. àwọn èèyàn kàǹkàkàǹkà tí wọ́n ti lórílẹ̀ ayé yìí àwọn olórí olórí olórí tí wọ́n ti lórílẹ̀ ayé yìí gbogbo àwọn tí wọ́n léwu lórí tí wọ́n ti lórílẹ̀ ayé yìí àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ langba tí wọ́n ti lórílẹ̀ ayé yìí ọ̀pọ̀lọpọ̀ wọn lájọ wà láwọn ayé tó ti láwọn ọjọ́ tó ti lọ sẹ́yìn tààtijọ́ lọ sẹ́yìn ṣùgbọ́n àwọn ọjà lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ àwọn lọ́ba lọ́ba wọn ti lọ bọ́ lọ́hùn àwọn oníjòyè níjòyè wọn ti lọ bọ́ lọ́hùn àwọn lèmọ́mù lèmọ́mù wọn ti lọ bọ́ lọ́hùn àwọn baálé baálé àwọn dà àwọn ìyáálé ilé gbogbo wọn ti lọ bọ́ lọ́wọ́ ọba o gbogbo wọn tá a bá ń béèrè pé ń bo wọn lọ àwọn ọmọ kéékèèké a máa béèrè béèrè ìyá ìyá bàbá ń kọ́ níbo ni wọ́n lọ gbogbo wọn ti lọ bọ́ àwa náà ń bẹ lórílẹ̀ ayé yìí padà lọ bọ́ àwa ta jẹ́ mọ́lákùtù bí ìlú wa wa sallallahu ọwọ́ ti wá sí wá sí náà ọwọ́ ànẹ́bì létí púpọ̀ ó ní gbẹ́yà Muhammad mo gbẹ́rẹ́ Muhammad ish mashi gbígbélé ayé gbégbégbéwu tó wọ̀ nínú ilé ayé fa iná kama jésùn ọ̀ padà kú náà ni wẹ́ẹ̀mẹ́lì mashi tẹsẹ́ tó wọ̀ lórí ilé ayé fa iná kama jésùn ọ̀nbẹ́ wọ́n padà sí wọn lẹ́sẹ̀ rẹ̀ náà ni wà bá mashi ẹni ọba wù ọ ni onífẹsí. Fa sí fàyín nẹka mo fà rọ́pà ẹni o yẹn padà fún ìyàjọ kan eléyìí ni wá sí èyí tí a fún wa Muhammad sallallahu alayhi wa sallam táàfà àdìbáṣe bá jẹun àdìsí náà ló ń tẹ̀ inú wọ́n àwọn ọlọ́run ọfọlọ́run bá bóra gbogbo yóò àlò lórílẹ̀ ayé ọlọ́jọ́ o gbogbo ọjọ́ rẹ̀ kò tó nǹkan gbogbo one thousand years tá a bá lọ lórílẹ̀ ayé gbogbo one thousand years yìí kò tayọ ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọjọ́ kan péré lọ́jọ́ wíwá alùkìyàmà ka a lè ṣe sanẹtẹ́n mímọ tẹ̀hún òdò ọjà gẹ́gẹ́ bí one thousand years táwọn ń kà lórílẹ̀ ayé ni o tàbá ara ẹni tọ́dàgbà tọ́dàgbà tọ́dàgbà tọ́dàgbà nù wa tọwọ́ two hundred two hundred yìí ká dìfáìdì ọjọ́ kan fún odidi two hundred márùn-ún gbogbo ẹni ó ló two hundred lórílẹ̀ ayé òjú ká dá ọjọ́ kan sí ọ̀nà márùn lọ twenty four hours ká dá sọ́nà márùn wákàtí mélòó náà ní bẹ́ẹ̀ gbogbo ẹ̀fẹ́ má ju wákàtí méje lọ gbogbo wákàtí méje tó lò yìí táwa ń wo gẹ́gẹ́ bí two hundred years kọ́ dágbà àti òjú bí wákàtí méje lọ táwa nínú wa tó lè lo two hundred years ọ̀pọ̀lọpọ̀ tó bí ẹtẹ́ lọ orí àdébíwá Muhammad sallallahu alaihi wasallam àwọn àfáà ní pé wẹ́ẹ́ ní bẹ́ẹ̀ yóò kọ́ wá sọ kúlẹ̀ o. ẹni ọbẹ̀ ti elosi fifty three years láyé ẹ fún pé kọ́ sọ tí wọ́n fi sin ilẹ̀ ẹni ọba ti tó bẹ́ẹ̀ tóun náà bá wa ọ̀dà ṣùgbọ́n ẹni tó di fún ẹni ọbẹ̀ ti elosi fifty three years sókè yọ ọ̀dà kó ti fi aṣọ tí wọ́n fi sin kó ti fi pamọ́ kó sọ fáwọn àbúrò rẹ̀ àwọn ọmọ rẹ̀ pé àyíbá a máa tọ́ yá ibi mo sí ni eléyìí gbọ́dọ̀ jẹ́ gbogbo ẹni yóò tó bá ti tayọ ọgọ́ta

àwọn tá a jẹ́ òsàn ọlọ́run ọba gbogbo ọdún tuntun ta rí kálò lórílẹ̀ ayé àyàmánì ọjọ́ lásán ni o ọjọ́ ni ọ̀rọ̀ là ń wò gẹ́gẹ́ bí ọdún ọjọ́jọ́ lọ wàyínà ilẹ̀ àyà tani háyà ilé ayé ìgangan fúnra rẹ̀ ó lópin yọ padà dópin ni ṣùgbọ́n èmi àti ẹ àmọ̀gbà tí ó dópin bí ó ti jẹ́ pé èmi àti ẹ àmọ̀gbà táyé wa ní ó dópin bẹ́ẹ̀ lójijì náà lákẹ̀kọ́ ń bẹ́ẹ̀ ìmọ̀ òun náà ni òun yóò tẹ́mi àjẹ́bájọ́ ṣe gbẹ̀yìn lórílẹ̀ ayé yìí òun náà látún ní ká kọ̀ntínú rẹ̀ nínú láàbà padà rí pé a ti kó lórílẹ̀ ayé yìí ẹni ọba jẹ́ pé ń ṣe kútùbà lọ́wọ́ báyìí ṣe ń ṣe lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bó ṣe ṣe dé fún àwọn àfa kan nínú àwọn tó ti lò tẹ̀mí ayé àtàwọn kú bẹ́ẹ̀ lórí mímbàrí ni wọ́n bí ṣe máa ń ṣe útúbà náà ló lóun ó kọ́ńtínú máa ṣe útúbà yóò bára rẹ̀ lẹ́nu tó ṣe pé òun ti forí ilé ayé lè òun ti bára rẹ̀ nù sàárẹ̀ bẹ́ẹ̀ náà wà lẹ́nu tó ṣe pé òun wà nù mọ́tò ní dráìfù lọ tàbó tiẹ̀ wà nù mọ́tò ní mọ́tò ń gbé lọ abọ́lọ́kadà ọ̀kadà ń gbé lọ àbóhun lẹ́nu tiẹ̀ gọ́kadà fún rẹ̀ àbápọ̀ òfurufú òun lòún gùn ibẹ̀ ní kú ha mọ́ ìwé ẹni bẹ́ẹ̀ ihun tó ṣe gbẹ̀yìn yẹn tó yẹ kúrò lórílẹ̀ ayé kọ́ńtínítì rẹ̀ ní àìháta àìháta eléyìí ò ní ṣeéṣe má eléyìí fà tó fi jẹ́ pọ́lọ́n bọ́ba lẹ́kọ́ sọ pé wà máa tẹ́jẹrẹ náà sọnù máa dà tẹ́kisì bọ̀gádàn ẹ̀mí kọ̀ọ̀kan ọmọ ohun tó wọ́n ṣe lọ́la o wà máa tẹ́jẹrẹ náà sùn bí ayé àrùdìn tamud ẹ̀mí kọ̀ọ̀kan sì mọ orílẹ̀ tó wọ́n kù sí ọlọ́run dákun sí kúrè pẹ̀lú kọ̀ọ̀kan wa àwa tá a jẹ́ òsàn ọlọ́run ọba ikú yóò wá dé lójijì ni o àfa abúlé abúlé mọ̀ sí sọ pé àlè mọ́ ó ti yá ti bá wọ́tà ikú ọ̀wá dé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa lójijì fàmọ́ ń yẹ zira wọn kọ́yìnrọ ẹni yóò tó wáyé pé dáadáa lòun bá gbìn nílé ayé yóò ṣe bá ń ya sódà rọ́gọ́bà irú ẹni bẹ́ẹ̀ yóò máa rẹ̀kẹ́ kó wọn ó pé ó èrè dáadáa wọn tó gbìn fàmọ́ ń yẹ zira wọn ṣàrọ̀ ṣùgbọ́n ni yóò tó pé aburú lòun gbìn lórílẹ̀ ayé yóò ṣe bá ń ya sódà nẹ̀dáàmà irú ẹni bẹ́ẹ̀ a òfò àti àbámà iná ni wọ́n máa kó lérè nígbà tó bá kó lórílẹ̀ ayé ìwọlù kó lè záàrin ẹni mísùlùmá zara gbogbo ẹni tó bá gbìn nǹkan ìwọ̀n tó gbìn gẹ́lẹ́ iná ẹ̀ yóò eré rẹ̀ àwọn àtàjẹ́ sùn ọlọ́run ọba iná sí dẹ́tàlímọ́ ó ti lè mọ́mìn ikú inú ohun tó le jù fólùgbàgbọ́ òdodo ni o ìmọ̀ ziyada tó fi hasanà ẹ̀tẹ́ inú kó sọ tí kú bá wá mọ olùgbàgbọ́ òdodo ó jẹ́ àlékún nínú oore rẹ̀ tọ́lọ́n fi ṣe fún àwọn tẹ̀kìrìlì ṣe yìí àtẹ́ tàbí kó ṣe pé bọ́lá wọn bá ṣe gbẹ̀mí ẹ̀ ó fi bá pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ni o torí pé wọ́n gbà wá nígbà tí ikú dé bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam annahu kana indahu qadihu min ma hinda al-maut wọ́n ní pé ó gbé igbá kan tí omi ń bẹ́nu rẹ̀ lásìkò wà tí ikú dé wá bá fajala yudkhilu yadahu fil ma ọlọ́wọ́ jẹ́ nìkan tí ń ti ọwọ́ bọnú omi yìí thumma yamsahu bihi wajha ọwọ́ fi omi yìí wá fi ń bọ ojú wa yaqul ìwà ń sọ awina alayya sakaratil maut rí ọlọ́run ọba ò dákun jí ìrìn rẹ̀ ọkú yọ ọrọ̀run fún mi dákun jí ìrìn rẹ̀ ọkú yọ ọrọ̀run fún mi inna lil maut la sakarat ah ìrìn rẹ̀ ọkú mà lágbára o ìrìn rẹ̀ ọkú mà lágbára o ìrìn rẹ̀ ọkú mà lágbára o wọ́n ní gbólóhùn tá níbi ọmọ ọmọ sáálà tá ń sọ ní tó bá ti sọ ọ́ Allahumma ìrìn ọlọ́run ọba ò awina alayya sakaratil maut dákun jí ìrìn rẹ̀ ọkú dákun jí àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run àwọn ànẹ́bí ọlọ́run ọba ni ó àwọn ayọ̀ ọlọ́run ọba ni ó wọ́n ń sọ pé kíkó ọrọ̀ ò fáwọn wọ́n jọ́sù forílẹ̀ ayé wọ́n ṣe tọ́lọ́run ọba lórílẹ̀ ayé èèyàn ọlọ́run ọba ni wọ́n lórílẹ̀ ayé ànẹ́bí ọlọ́run ọba ni wọ́n síbẹ̀ náà wọ́n bẹ lọ́run ọba pé bọ́lọ́run ọba kó jẹ́ kíkó ọrọ̀ fáwọn bó wa là wa bó ni ó ṣe rí eléyìí fa àti àfa àwọn hafi nìkúndọ̀ rẹ́jà sọ pé láàṣì dẹ́ta yẹlẹ̀ pa alimomen fi dúnìyà áàdọ́mù mi sí dadi mọ́ọ̀t wọ́n ní pé kò sí nǹkan tó lágbára tólùgbàgbọ́ òdodo kọlù lórílẹ̀ ayé yìí tàbí tí ó kọlù olùgbàgbọ́ òdodo lórílẹ̀ ayé yìí tó tó ìgbà tí kú bá fẹ́ pa olùgbàgbọ́ òdodo àjẹpẹ́kù yìí bá lágbára púpọ̀ o ó lágbára jújú tá a fi wò ó lọ ìyẹn ni pé gbogbo àdẹ́wọ̀ téèyàn lé òpin yẹn lè rí lórílẹ̀ ayé kò sí àdẹ́wọ̀ ọ̀hún tó wá jẹ́ pé olùgbàgbọ́ òdodo ó pàdé àdẹ́wọ̀ náà ó wá lágbára lórí ẹ̀mí ẹ̀ tọ́tayọ ọjọ́ tí ikú ọba pàdé ẹ̀ wáyé ahwanu mímọ̀ bàdáhà ìlàm yẹ̀kùn mùsùlùmí abdú ìlà àfáì ṣùgbọ́n àfa wa inú rẹ́jà sọ pé bá a ti wá níkú ó lè tó yìí àtikú ó tó rọrùn bí kú ṣe pa ẹni tó pé ìwọ̀n tí ó padà wá lẹ́yìn rẹ̀ tún le ju fóun lọ àti ikú tó gangan àtúntúrà gbogbo ẹrú tó ṣe pé kò bá kọ dáadáa pàdé lẹ́yìn saare àjẹpẹ́kú tí ó pa á tóun lé òpó lè yẹn àti ohun tó tó rọ̀ ni ṣùgbọ́n gbogbo ẹni yóò tó bá yẹ pé ohun tó pàbà pápàdé lẹ́yìn sàárè rẹ̀ nǹkan tó padà jẹ́ dáadáa ni fún pa á yẹn o ìhun tọrọ lọ́dọ̀ ọlọ́run ni àwọn ọlọ́run ẹjẹ́ amúra ikú padà dé kan àtìmọ̀gbà tí ó dé àmọ́ bẹ́ẹ̀ àmọ́tẹ́ni títí ẹ kú oṣù kan àmọ́tẹ́ni ẹ jẹ́ pé òní náà lọ ọlọ́run bá pa mọ́ fún wa orin lọ́jọ́ sí fún wa torí pé tá a bá mọ gbọ́jọ́ a kú ni ó lè wà nù látàrí ìwà pé bóyá yẹn ó jókòó sí mọ́sálásí kò rí bẹ́ẹ̀ o ẹni ó bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀làdí fún òun kún ó sọ pé kó má àwa tó lọ ó lè máa jayé rú ó lè máa fi sínú ilé ayé irú ẹni bẹ́ẹ̀ ó lè má jayé ọgbádùn ó lè má jogun omi tọwọ́ ti mọ̀ pé ikú òun kọ̀la ṣùgbọ́n lọ́wọ́ bọ́ba lè kíọ́lá ó fi kú sàgbà gbogbo wa kò já mú bàtà kó lórílẹ̀ ayé ẹ̀bẹ̀ tá máa bẹ̀ lọ́wọ́ bá ni pé ọlọ́run ọba dákun jẹ́ ẹ̀mí ẹni kọ̀ọ̀kẹ́ ó gùn bẹ́ẹ̀mí wa bá wá gùn dákun kó gùn pẹ̀lú dáadáa tọ́ba wá dúgùn pẹ̀lú dáadáa dákun jẹ́ sí olóore ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ bí sí olóore bá pọ̀ ń bẹ́ẹ̀ dákun jẹ́ ọjà àtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run nínú ẹ̀ka àlàkù lè ṣe ìfẹ́. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبع بسان إلى يوم الدين أما بعد أتعقفوا الله وبعوا أتكسك فعن نبي محمد صلى الله عليه وسلم ìkí àti ẹ̀kọ́ lọ́bá ara lè ra ọ̀sàábẹ́ rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tó fi di ọjọ́ ẹ̀san a ń sọ̀rọ̀ nípa kú ikú mọ̀ kan nínú èyí tí ànábì wa Muhammad sàálà sọ fún wa pé ẹni yóò tó bá kú lóòjọ́ júmà bí alẹ́ júmà ọlọ́wọ́n ọba ó gbé ìyà sàárè kò fún tọ̀ àáfàá wa yìí Sheikh Abdulgani Aboto ọwọ́ haafẹ́ ìkìtàbí láì subhana ẹni tó hàlù kùránà ọlọ́wọ́n bá sórí ni àwọn ikú rẹ̀ wá jẹ́ ìtàn láàrin àwa Yorùbá ìtàn láàrin àwa mùsùlùmí ìtàn láàrin ẹni tọ́lọ́run bá fọ́ pé òun làákàyè ẹ̀dá ló jẹ́ àfọ́ àwa yìí nínú ẹnìkan tó ṣe pé ìṣewáàsí wọ́n yàtọ̀ gédégbé sí gbogbo àwọn tí ń ṣe wáàsí wáàsí tẹnìkẹ̀kan ọ̀fẹ́ ìjọ wáàsí wọn rárá nísọwọ́ bọ́lọ́run bá ṣe ní kí wọ́n máa ṣe wáàsí lọ́pọ̀lọpọ̀ ọgbà àyà kòrán ni wọ́n fi máa fi ṣe wáàsí lọ́pọ̀lọpọ̀ ọgbà wáàsí wọ́n sì máa ń mú ìbẹ̀rù ọlọ́run lọ́wọ́ àáfàá wa yìí ọwọ́ kú ní ìjẹjọ òní ṣùgbọ́n ikú wọn àwọn èèyàn padà lọ gbé àwọn ọ̀rọ̀ kẹwàá tó ṣe déédé àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ nípa pé àwọn kan bẹ lórílẹ̀ ayé o tọ́lọ̀n bọ́ba lékè tó bá fẹ́ ṣàánú wọn ikú ni ó fi ṣe ìdìyà fún wọn látara kú lọ́lọ́run bó ti mú ìjìyà wá fún wọn ṣùgbọ́n tí wọ́n bẹ̀ẹ́ ṣe kú tán wàhálà dópin kò sí wàhálà kankan fún wọn mọ́ àwa rí pé ikú tí bàbá wa yìí kú inú ikú tí ànábì Muhammad sàálà sọ pé àṣẹ̀hìd téèyàn ó kúkú jẹ́rìí ikú ẹni rẹ̀ tánàbí sọ pé àwọn tó kúkú jẹ́rìí náà lè ń mọ̀ mi méje ni wọ́n nínú àdéṣe kan ó sì kà wọ́n sí pé alọ́gọ́r ẹni tó bá tẹ̀rì sínú omi àáfàá wa yìí wọ́n lọ bí wá sí ní Niger State wọ́n sì ń bọ̀ wá wọ́n ti dé lọrin tọ́jẹ́lu wọn ṣùgbọ́n lásìkò ìgbà tó jò ń rọ̀ tọ́bọ́ sí ọwọ́ alẹ́ tí wọ́n mọ̀ pé kòtò iná làwọn fẹ́ dásẹ̀ lé ó di gbì sínú kòtò àwọn pẹ̀lú àwọn ajánẹ́sì wọn àwọn míì sọ pé nìkan àwọn míì sọ pé àtàwọn méjì àwọn míì sọ pátá àwọn mẹ́ta ọ̀sọ́jà táwọn mẹ́ta náà lọ bàbá yìí ọ̀sẹ́ni ẹ̀ka tó gbúrò wọn pé wọ́n ti kú àtàwọn ajánẹ́sì wọn tó fi di ọ̀sìn ọjọ́ kejì táwọn fi wá rí pé ah mútò kan là máa ń rí à ń rí táyà rẹ̀ ń ta yìí ó tó di pé wọ́n tẹ̀ wá wọ bẹ̀ wọ́n tó rí pé àwọn òkú ní bẹ́ńbẹ́ wọ́n wá padà gbé bàbá yìí jáde bàbá yìí wá ní nínú àwọn oore tọ́lọ́run bàbá tó ṣe fún bàbá yìí tó ṣe pé ó kéré nínú àwọn àfáà tọ́lọ́run bá jogún bẹ́ẹ̀ fún nínú nǹkan tí wọ́n fi ròyìn bàbá yìí ni pé ọ̀kọ́lé lórí ilé ayé ọlọ́run bò ọ̀rọ̀ ọ̀rùn fún láti jẹ́ pẹ́kọ́ kọ́lé lórí ilé ayé kò sínú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní bàbá yìí ní máa ń sọ fáwọn olówó pé kò sí ohun tá a fẹ́ fowó yín ṣe bàbá wa ṣe wà sí fún yín bẹ́ẹ̀ bá fún wa èérí yín là ń gbà à ń bẹ lọ́hùn kẹ má jẹ ẹrin tí wa pé ẹ̀fún wa ni bẹ bá fún wa náà à ń rò pé ń bẹ lábẹ́ pẹ́tò ẹ̀fún lánàbì ní àgbà torí pé sàárà tẹ́yìn bá fún wa èérí owó tí yín ni sáà tí wọ́n bí tẹ́ tẹ́rí wọ́n lélẹ̀ yìí fa tó fi jẹ́ pé bàbá yìí ó ṣe láwọn tó lówó lẹ́gbẹ̀ẹ́ tó ìbéèrè owó lọ́wọ́ ẹnìkan ká ọwọ́ akó lórílẹ̀ ayé lẹ́yìn tó ṣe pé ń wá thirteen thousand five hundred ní bẹ́ẹ̀ náà àkáǹtì ẹ̀ bàbá táwọn yìí oore tọ́lọ́run wá ṣe fún un yìí ó níyàwó méjì ó sì bímọ 17 ìsì máa ń sọ fún gbogbo àwọn ọmọ yìí pé ẹ má jẹ́ ayé ọjọ́ yín lójú ẹ̀sìn ọlọ́run bá ní ẹ mójútó ayé ó padà wá dé bá yín dé ìtòsẹ́fẹ́ ẹ̀sìn ní bùkátà sí bàbá yìí inú oore tọ́lọ́run wá ṣe fún ni pé ó kú lóòjọ́ jùmọ́ ó ikú nínú àwọn ikú ṣẹ̀yídí ìtànẹ́bí sọ pé ikú ìjẹ́rìí ni irú ẹni bẹ́ẹ̀ ó tún wá jẹ́ni tó há lùkọ̀ránì sórí kódà wọ́n ní inú ẹran ni àkọ́kọ́ tó ṣe pé wọn nọ́mbà wà ní wọn nínú àwẹ̀ nínú Ramadan pé a sọ pé tó mọ́sálásí wọ́n parí pin wà ní wọn jẹ́ torí pé bàbá wọ́n ti há wọn at age of nineteen years bàbá tá à ń wí yìí nínú àwọn dáadáa tọ́lọ́ wá padà ní kó gbẹ̀yìn wọn àwọn olówó wọ́n padà gbúrò bàbá yìí wọ́n rí pé àá síwọ́ àwọn bàbá báyìí tún kúnlẹ̀ Yorùbá yìí wọ́n wá ṣe ohun ìrírí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ti dáwó jọ débi pé wọn tó ti wọnú àkáǹtì tí wọ́n padà gbélẹ̀ fún bàbá yìí ó ti lé ní hundred thousand hundred million ó ti lé ní hundred million ẹni ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara gan fúnra rẹ̀ ten million ló fún bàbá yìí kódà olówó kan bẹ tó ní àá irú àfáà báyìí ń bẹ ọ̀wọ́ àkọlé láyé ilé tóun ti kọ́ three bedroom flat méjì ìdínà ló ní kó fún ìyàwó méjèèjì kó kálukú wọn mú lọ́kọ̀ọ̀kan gbogbo ohun tí ẹnìkan lómi ilé láyé nì táyé rẹ̀ fi bàjẹ́ tọ́hún rẹ̀ fi bàjẹ́ gbogbo àwọn nǹkan isí ní ìbá ìyówù ká ní tó apàdà sílẹ̀ níjọ́ kan gbogbo ohun yóò tàà bá ń lé hmm, létẹ̀sìmọ́ wọ ọmọ ìyá mi jẹ́sìn ọba bà lẹ́mí rẹ o gbogbo á lè áádà afẹ́ jẹ́ nǹkan báyìí ọlọ́mbà lé bọ́bá kọ́ pé èèyàn jẹ ni o ihun tó èèyàn bá jẹ́ lé èèyàn jẹ́ ihun tó lọ́mbà kọ́ pé òní jẹ́ òní jẹ́ o àwọn Yorùbá náà sọ pé omi tẹ́jà ó mu onísẹ̀táyé ẹnu ẹ̀ gbìyànjú ṣùgbọ́n má jẹ́ kí ìgbìyànjú ọgbà ìjọsìn lọ́wọ́ rẹ èyí tó lọ dé bá nù sàárè èyí tó lọ dé bá jọba kìyàmà ẹni yóò sọ wáyé pé ìgbìyànjú á jẹ́ àmú àtàárà ní òjò jẹ́ ní òjò sẹ́sì fọlọ́hun àbámọ̀ pé kí máa wáyé fún náà ni ọmọ abẹ fún tọ̀wọ́ lásán máa gbogbo ìgbà àwọn tá a máa ń sí ìrìn àjò pàápàá jùlọ ìrìn àjò ọlọ́jọ́ tó jí ìrìn àjò oníwákàtí tó jí ìbéèrè a máa bẹ tó ẹ dákun àwa kírun dúrí àkírun àṣírí bó o láti ṣe sáàlè kírun nínú mọ́tò náà bẹ́ẹ̀ gbogbo béèrè yẹn ní sábà máa ń rọ́bí ṣẹ̀ pé àwa mùsùlùmí àgbádùn dáadáa kó tó di pé èèyàn ó gbérù béèrè yìí wá yóò jẹ́ páwọn gbìyànjú kí ó ti lọ ṣùgbọ́n tó fúra rẹ ọmọ àsìkò tí tó rí tó nínú mọ́tò a sì tó nínú mọ́tò ọ̀sọ̀ fún dẹ́fà pé dẹ́fà ló wá fẹ́ kírun o léyìí tó sì jẹ́ pé ọlẹ́sọ̀kọ̀ sọ fún dírẹ́fà pé tó tá a bá dénú ìlú tá a fẹ́ kàn yìí o dákun dúró a fẹ́ kírun o ṣùgbọ́n níṣe ni máa ń yani lẹ́nu tẹ́lómi bá sọ pé òun fẹ́ tọ̀ yóò dá dírẹ́fà tó pé òun fẹ́ tọ̀ dírẹ́fà ó sì dó tẹ́lómi bá sọ pé òun fẹ́ yàgbẹ́ dírẹ́fà ó sì dó kí ni wàá dẹ́rù bàwá láti lè sọ pé dírẹ́fà dírẹ́fà ọba dé ìlú báyìí báyìí dákun àti ìpínlẹ̀ àtàṣù ìwà dákun páàsì kálọ̀ ọ̀fin òsì ọba sọ fún dẹ́bà tó lóhun òní dúó wà sí bẹ̀rẹ̀ nẹ́nu ọba ṣe wà sí fún pé tó wọ́lọ́lọ́wọ́ bó bí o tàbá lérò pa débi à ń lọ tàà padà débẹ̀ mọ́ ìwọ́lọ́lọ́wọ́ bó bí o nígbà tó bè ṣe wà sí láàrin 15 minutes òbí dẹ́bà òun yóò dúó sọ̀rẹ́ wọ́n bá òun náà fi à ẹni tí ń ṣe wà sí kíkẹ́ kíkẹ́ yìí sáṣe ń dúó ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa àmú ìmọ́lọ́wọ́n bá àmú sọ́kàn ọ̀rọ̀ wa ṣe máa wáyé pé téèyàn bá kí irun zúrì èèyàn kí máa sẹ́rì òun wà lọ ọwọ́ ṣé èèyàn ṣé wọ́n lè yẹn lè kí irun nú mọ́tò ṣé téèyàn bá lálùwà lálẹ̀ ṣé èèyàn ó kí ni tá dojú kọ kí dúlà ń kọ́ ó tó débẹ̀ yẹn àwọn àfáà ní wọn sátúwá ti kọ́kọ́ wá ṣáájú ó tó di pé èèyàn rẹ̀ ń kọ̀ndíṣẹ̀ báyìí kèé ṣe fẹ́ni tó ṣe pé òun lò tẹ̀mí ayé fúnra rẹ̀ nú mọ́tò kódà moto ti dúró gẹ́lá ìfẹ́ kó ti lọ kíwọn ẹni tí ó fẹ́ ra pí ọwọ́ tẹ́ntọ́ fẹ́ ra eh, mineral tẹ́ntọ́ fẹ́ ti jẹun ọ̀rẹ́ ti kó kírun gbà náà ọwọ́ àdénú mútò tán lọ́wọ́ gbé kọ́ làwọn wà ń wọ̀ pé à ah, ti mú gbogbo ọ̀ dà tó pé jẹ́nìkan tí ipá dá dẹ́rẹ́bà ló pé afẹ́ kírun eléyàn gẹ́gẹ́ ní ìpìlẹ̀ ẹ̀sìn tí dẹ́kọ̀ bá wá sẹ́ dúó ta ṣe níwà sí pé kó dúó tí ò dúó láwá sẹ́ tó fi nínú mọ́tò bẹ́ẹ̀ láti lẹ́ni tí ò lálùwàlá láti kódà ká má dojúkọ kíbla léyìí táwọn àfa sọ pé fọ́tẹ̀kùlọ́ha mọ́tàtà àjọ ẹ fáyọ lọ́n bàbá bọ́ra yín bá ṣe mọ́ ìgbà yẹn lọ́rọ́ lọ́sẹ̀ tó wọlé bẹ́ẹ̀ lẹ́lòmíì yóò ṣèrìn àjò ọlọ́ọ̀tà ọlọ́ọ̀rá ẹni enye lọ èrò bàdà ẹni ó lọ oko oṣù ẹni ó lọ oko ẹ̀gẹ́ ẹni gbogbo òun ba lọ́run bò kírun ọwọ́ adélé padà wá ní pé ẹ àwọn ọ̀run tó bá mi rìn àjò twenty ní náà ti ń bá délé ó ti ọrùn gbogbo rákà ń bọ̀ wá rìn àjò ní ọ̀tọ̀ bẹ́ẹ̀ ti délé padà bó o ṣe àwọn olùmọ̀ ní pé kíkí irú kíkí yìí ọlọ́run ọba ò ní gbà àwọn olùmọ̀ díẹ̀ wọ́n ní pé kéèyàn ó fi èsì yá sọ ní bóyá ọlọ́run lè sí yánu rẹ̀ wòye ó lè gbà ló fi di pé ààfin máa ń sọ pé tó ó lè fi tọ́lọ̀ bá tiẹ̀ fẹ́ sọ pé kó mú wá kí n gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó lè rí ohun tẹ́ńdà ọ yàtọ̀ sẹ́ni tí ò kí rárá náà tẹ́lẹ̀ ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ àkókò tó yẹ ká kírun wa ni ká sì má fi ìjọsìn ká má fi ṣeré ká má fi sáwádà torí pé òun ni ó kù fún wa nínú sàárè èyí tánàbí wa Muhammad sallallahu alaihi pé irun wa ọlọ́run ọba sọ dẹ̀dá wà nígbèrí wa ààwẹ̀ wá ọlọ́run dẹ̀dá wà ní wa gbogbo àwọn owó rẹ bá tó yọ sàká bá yọ sàká ń bẹ ọlọ́run mọ̀lẹ́bí ta ṣe sára ta ṣe sóbí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà ọlọ́run sọ dẹ̀dá yóò wà ní ẹgbẹ́ àlàáfíà wa wọ́n wà bá wa nẹjú ọ́tàkìyà mọ̀sáà tí tó fi dìgbà tọ́lọ́run bá fẹ́ gbé dá dìde ṣùgbọ́n wọ́n sọ ọ̀bẹ́ rí nǹkan kan mú dọ́hùn-ún à ó ń sọ ọlọ́run bá ní ká sọ fún wa pé wọ́n nà ń tọ̀ lọ́mọ owó ọmọ owó ọ̀hún àmọ́ bó ṣe tóbi tó ṣùgbọ́n dúdú tí wọ́n bá lò ń tọ̀ ọ̀hún yóò kẹ́ ìgbẹ́ tó bá kẹ́ gbogbo ẹ̀dá yòókù ni ọgbọ̀n gbígbé yẹn Aya èèyàn àtàlùjẹ̀nú nìkan là ní gbọ́ ó ń sọ ọlọ́run bá ní pé táwa náà bá gbọ́ ní ìjọ nílà àbájákú kálẹ̀ mọ́ gbígbé yóò ṣe lágbára tó àwọn ejò tí ò wáyé rí wọ́n kọlù ń tọ̀ nínú sàárè wọ́n máa ta jẹ sọ̀kọ̀ sọ̀kọ̀ kí ló fà á nítorí pé pọ̀ jọ́sìn fọlọ́run bá lórílẹ̀ ayé àwọn àkekèé tí òwò ríra ayé rí wọ́n máa sá jẹ́ tí tó fìdíjọ́ tí wọ́n gbé dìde ẹ̀yin èèyàn mi ẹjẹ́ ajọ́sìn fọlọ́run ọba o má jẹ́ fọlọ́run ọba lẹ̀ nígbà kọ̀ọ̀kan ẹ sì já sin ọlọ́run ọba ní mọ́ tóní tóní tóní yàtọ̀ sẹ́ni tí ń sin ọlọ́run ọba tí ń dóńdè mọ́dì yàtọ̀ sẹ́ni tí ń sin ọlọ́run ọba tí ń lògbètú yàtọ̀ sẹ́ni tí ń sin ọlọ́run ọba tí ń so nǹkan márùn yàtọ̀ sẹ́ni tí ń sin ọlọ́run ọba tí ń lò pápá yàtọ̀ sẹ́ni tí ń sin ọlọ́run ọba tó ti gbé nǹkan mi gbogbo àwọn eléyìí béèyàn bá kírun ju ọba sáúdí lọ jù mọ́mú sáúdí lọ ọlọ́run bò ní gbà o bíi kéèyàn máa fa pẹ̀rẹ̀ fọnmi ni abẹ́lọ́hún kọ́lọ́n bọ́balẹ̀ ká kó sàtúnṣe ẹnì kọ̀ọ̀ká wa ibi abákùn ti dákun sàtúnṣe wa o gbogbo àwọn òkú ọ̀run mùsùlùmí tó ti kú ọlọ́dà bá ṣàforíjì wa o bá wa pẹ́ wọn bá wa gẹ̀ wọ́n ẹni tí bá ń bẹ nínú fẹ́nu wọn bá ṣàlẹ́ fún ká ẹni tí bá ń bẹ nínú ìyanu wọn dákun bá múyà kó lórí wọn o dákun bá múyà kó lórí wọn o àrí wọn nú wa tó pé bàbá rẹ ti lọ tó mùsùlùmí dákun bá ṣàforíjì fún wọn àrí nú wa tó pé ìyá ló ti lọ dákun bá ṣàforíjì fún wọn arínú wa tó ṣe pé ẹ̀gbọ́n ló ti lọ dákùnbà àtàfójì fún wọn arínú wa tó jábúrò tí wọ́n jẹ́ mùsùlùmí dákùnbà àtàfójì fún gbogbo wọn gbogbo àwọn òkú ọ̀run mùsùlùmí dákùnbà àtàfójì fẹ́ni kọ̀ọ̀kan wọn àwa tá bẹ lórílẹ̀ ayé náà dákùn má fi ikú ìbànújẹ́ dákùn má fi pa wá ọlọ́run bá ń bí ọ dákùn ikú rẹ ni ó fi pẹ́ni kọ̀ọ̀kan wá tábà kó lórílẹ̀ ayé já kó lórílẹ̀ ayé lẹ́nu tó pé ikú ọba tẹ̀rẹ̀ mọ́ wa lọ́wọ́ ni o dákùn tábà kó lórílẹ̀ ayé já kó lórílẹ̀ ayé lẹ́nu tó pé ọlọ́run bọ́ yọ́nú sí ìyá ọlọ́run bá ń bí ọ̀tá bá kò lórílẹ̀ ayé já kò lórílẹ̀ ayé pẹ̀lú gbólóhùn la ilaha illallah ọlọ́run bá ń bí ọ̀tá kùn tábà kò lórílẹ̀ ayé já kò lórílẹ̀ ayé lẹ́ni tí pé yọ́ gbà fún ànẹ́bí wa Muhammad sallallahu bá lórílẹ̀ ayé dákun já lórílẹ̀ ayé pẹ̀lú má já lórílẹ̀